alaikum warahmatullahi wabarakatuh gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run today is five june two thousand and twenty-three eh, àwọn èèyàn kan béèrè lọ́wọ́ wa ní àwọn olólùfẹ́ wa pé ká rìpíìtì fídíò kan ta fún ẹ̀yin olólùfẹ́ wa nípa protection fún ẹni tí ó forí kókó aláǹtakùn tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun tí ọ̀nà dímọ́ tó má mú bọ́ gbìyànjú mo tún rìpíìtì ẹ̀ gẹ́ẹ̀tì sea salt sea salt pẹ̀lú káfrà pẹ̀lú camphor lọ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ kó kúnná tó bá rí sísọ̀t ló yọ ọbẹ̀ pẹ̀lú káfrà pẹ̀lú káńfọ̀ mixẹ̀ ẹ̀ papọ̀ máa bú sómi ìwẹ̀ à ń forí kókó alátakò à ń jẹun lójú ọ̀run à ṣe kínní ni purification ni ọ̀nà àlà ní àádọ́ àyà á kún lónìí tó jẹ́ five june two thousand and twenty-three a send product wa lọ sí minnesota ní united states of america eh, cancer ni diabetics ni asthma ni gbogbo àwọn àìsàn ńláńlá epilepsy hypertension stroke àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọkùnrin tó ní weak erection quick ejaculation low sperm count kò síbi tẹ̀wá lórí gun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé tí a ti deliver fún yín bí ìṣẹ̀lẹ̀ láwa yìí à ń sẹ́ǹdẹ̀ lọ sí Minnesota ní United States of America inali isatali láì jẹ̀mí àgbogbo agbára ọlọ́run ọba lónìí àwọn èèyàn lo product wa wọ́n ń dúpẹ́ fọlọ́run memory booster wà memory booster ní ìsọ̀yè ilé àmù fọmọdé àfífà àgbàlagbà tó ń lost memory eh, transformer ní special ní atúnláwọn special made tá a máa ń ṣe fẹ́yìn olólùfẹ́ wa special made ní lórí èyíkéyìí nínú àìsàn product wa wà ní Nàìjíríà ó wà South Africa dẹ̀ sẹ́ǹdẹ̀ káàkiri around the world ẹ wọ́sọ̀ pa lórí plus two seven six one two nine five six three eight nine gbogbo agbára ọlọ́run ba ló ní blockage tube ní fibroid ní èyíkéyìí nínú àìsàn ṣáà kọ́ńtàtì sheikh afagba international limited both natural and spiritual sickness nasalem wa ilẹ̀ likọ́ yìí.